ọyá kété èkìtì wòlíì àgbà ilé o. ìrìn ìlú wèé o ìrìn <laughs> àti gòròsó kété èkìtì èkìtì kété èkìtì èkìtì kété èkìtì. ó pọ̀ yé kété olè wòlíì àgbà sọ égi mélòdì ọlọ́run ẹ̀ ṣe dẹ́ tèmi <laughs> ti jẹun lọ́rọ̀. èmi náà ti jẹun lọ́rọ̀. ṣé wàá jiyàn bàbá ògbèsè yàn. ọyá náà ọyá ẹ sọ pé ṣáṣu sẹ́wà. That's all right. That's all right. Sashu Sewa. Sashu Sewa. Sashu Sewa. Sashu Sewa. Do you want to know the meaning? Cut yam in beans. You get it, you don't get it, forget about it.